بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته èdè ìtọ́jẹ́ kọ́ọ̀tù ní tí wọ́n fẹ́ kí a gbọ́ yí òun náà ní dùkúrú ṣáàrì Ramadan bí wọlé tí oṣù Ramadan máa ń wọlé ẹni bá wọlé tí wọlé àbí tó bá wọlé gbà kí ní ṣẹlẹ̀ bá ní tòun lábá dé ọyẹ kí lè ọjà àbò ẹni kọjá àbò sí ti dáadáa bá àlejò ńlá ni oṣù rọmọdún àlejò àánú sí àlejò oníbùkún àlejò tí kórè wọ inú gbèsè ayé nìyẹn ọ̀dà wà lórí tó bá dé yóò mú kẹta wá kí ni àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ tí ọlọ́mọdún bá dé tí ó sì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú ẹ̀ ní ọ̀rọ̀ tí ànábì wa ayé àti òṣèlá tí wọ́n fẹ́ sọ fún wa yìí ó sì wà nínú sàhìhì mùsùlùmí wọ́n ní òṣìṣẹ́ ọlọ́mọdún bá sọ pé ìdá àdákàlà ọmọdún fúti hajj àwọn ìwà àwọn mẹ́ta pé futihat futihat abwaab al-janna wa ghulqat fi riwaaya wa ghulqat abwaab jahannam wa suffidat ash-shayatin ó ní nǹkan mẹ́ta yìí yọ máa ń ṣẹlẹ̀ nínú oṣù Ramadan tọ́ba ti dé tí ò bá ti pè é kò sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún oṣù Ramadan ló ń kó wa tí wọ́n bá ń ya kó ilé oṣù Ramadan ló ń kó mi ní jẹ́ bẹ́ẹ̀ oṣù mẹ́rin àkó ilé ọlọ́run sí ní akóredé fún àwọn mùsùlùmí òbí kódà àwọn tí ìsìn mùsùlùmí gan ti fara àlejò àti sọlá sọ̀rọ̀ sẹlá wọn ní ìdá àdáfàlà ọmọlọrun tó sọ̀rọ̀ ọmọlọrun bá ti ẹni tó tó sọ̀rọ̀ náà lọfẹ sọ̀rọ̀ yìí torí pé tí wọn bẹ sọ ìyẹn nìkan ò lè rí ẹni tí ọlọ́run fi rí tó fi hàn náà lè sọ ọ̀rọ̀ tí a bẹ sọ ìyẹn tẹyìn bá dá sọ ẹnu ọyọ yà ẹnu ọyọ gbẹgbẹ yọ yà bẹ́ẹ̀ bá ti gbọ́ bí ọyọ gbẹgbẹ wọn náà rẹ ó di ṣùgbọ́n tó tó sọ lọ́fẹ́ sọ ẹni tọ́lọ́ wọn bá ṣàlàyé ẹ̀fún gan ẹni tọ́lọ́ wọn sọ̀rọ̀ lọ́rùn rẹ̀ sí wa náà torí pé ẹgbẹ́ bá a ti mọ̀ pé oṣù ni àwọn tó ti wájú wá gbà wẹ̀ lóòótọ́ wọ́n gbà wẹ̀ lóòótọ́ ṣùgbọ́n tí wọ́n lérò ìdáwà nígbà yẹn fún òní lọ́wọ́ jẹ́ pé òfò òfò gidi bàbá òfò ìyá òfò nípa ẹni tó bá tó wà láyé lásìkò tá a wà yìí tó gba ẹ̀dọ̀ Muhammad sọlọ́ọ̀ bá wà ó ṣòfò àwọn ẹni wọ́n á kó fa olóòfò wọ́n lọ́wọ́ ṣùgbọ́n wọ́n kéde fún akóyìn fàní ìlú àgbà àwọn tó sọ́wọ́dì wọn gbọ́ àwẹ̀ ṣùgbọ́n tí ìlú tiwa ní kéṣe rẹ̀ àwẹ̀ wọn lé ju tiwa lọ ládàá wọn ti kéré ju tiwa lọ ẹ̀wọ̀n kan sẹ́yìn pé sọ́tẹ́jì méjì kéèyàn ó rú one thousand blocks wọ́n pé wọ́n wá nínú alẹ́ ẹ̀kọ́ kan lọ́gbà lórí ẹ̀ wọ́n dáná náà lórí lọ́gbà wàhálà pọ̀jù kẹ́ lọ pọ̀jù rí lọ wàhálà pọ̀jù wú dẹ́ ẹ̀ rí tiwa wọn ò fi orí blọọkù ìdágbé ni wọn àwẹ̀ kò wú rárá lọ tọ́gbàgbọ́ báwọn ti gbà wẹ̀ tí wọ́n ń lè àwọn ọ̀gbọ̀dọ̀ jẹun lálẹ́ àwọn ọ̀dọ́ oníjẹun ti sí lálẹ́ wọ́n ó sì nílò àwọn nǹkan tí wọ́n gbọ́dọ̀ ti gbà pé máa bá ní wọn jọ́ máa gba àwọn ọjọ́ mẹ́ta lẹ́wà wọn àwọn tí ń kọ̀ wá nílé mọ́ yóò ti dàbí òkú yóò kún fẹ́ gbà kankan lọ́dọ̀ lọ fẹ́ bá ti wá díẹ̀ kọ̀ gbá nǹkan yóò ilé ọ̀dọ́ ní ìjọsìn wọn lọ gba àwọn ọlọ́jọ́ mẹ́ta ní àwẹ̀ biribiri àwẹ̀ biribiri kí ló bàtà nígbà biribiri ojú rẹ̀ ọmọ wò biribiri báibáì má dọ̀ bá gba alákọ̀ọ́kọ́ yóò máa sọ̀rọ̀ bí alákọ̀ọ́kọ́ tó bá ń tẹ́jọ́ ẹlẹ́ẹ̀kejì yóò máa dá díẹ̀ díẹ̀ ojú ẹlẹ́ẹ̀kẹta báyìí biribiri yóò máa wọ̀ ojú nìkan ọ̀sùn máa dá wọn àti ìyẹn jẹ́ ọ̀sùn bẹ́láì àwẹ̀ ọjọ́ mẹ́ta sàwẹ́ wọn ti lára wọn ti kéré ṣùgbọ́n tí wa oúnjẹ kan náà ni a kò sílẹ̀ nínú ẹni oúnjẹ òjò wa wọn náà ló jẹ o oúnjẹ ọ̀sán ṣùgbọ́n àwọn láì gbà àwọn ẹgbẹ́ wọn tẹ̀lé tó àbí táyì ń tẹ̀lé sínú wọn láì gbà àwọn ẹgbẹ́ àmọ́ mi tún jẹ ọ̀sán oúnjẹ ọ̀sán nǹkan sábà máa bọ́ mọ́ àlọ́ ìdí pé àìsí láàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ nílò tó tẹ́ kọ́mọ̀jẹ̀ tún ní láàárín ìyàwó mi mo ti bọ̀ wálé o oúnjẹ alẹ́ ló kù lọ́jọ́ aago méjì tẹ́rí bóńdẹ̀ fẹ́ ti bọ́dọ̀ rẹ̀ so àwọn islam àwọn yọrọ ẹwà wẹsẹ tá a gbà yẹn nínú àwọn ọlọ́dún bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ mọ́tàn tánà bí kéde láàrin yìí sallallahu alaihi wa sallam wọn náà ní àdìsọ́ àti sahih muslim wọn náà nábì àlejò àti ìṣẹ̀lá wọn sọ pé ìdá dákàrà rọmọdán tí rọmọdán bá dé àlejò ńlá ti dé kúti ti hàtà àbúrò àbújáná gbogbo lẹ́kọ̀tọ́wà lẹ́kọ̀tọ́wà wọn sì lẹ̀ gbàgàdà lẹ́kọ̀tọ́wà sì lẹ̀ gbàgàdà ẹ̀lẹ́kùn mélòó ní ìlẹ̀kùn yóò ní bẹ́ẹ̀ fún náà méjì sẹ́rí wà náà náà lọ́kọ̀ ìlẹ̀kùn nǹkan bá pọ̀ ó tóbi pọ̀ lẹ́nu àbí ìlẹ̀kùn náà sì kéré ju ìlẹ̀kùn àríyá ẹ̀yọ́ kan náà ìṣe ìbọ̀dé kékeré kékeré ti bàbá tó jọ ọmọ lọ ló fi jẹ́ sí pé àánú ọlọ́run ọba lọ kọjá àyà ọlọ́run hmm. bọ́lá ń bá disipline ènìyàn ó sì ti kọjá àlà náà kìdí bí ọ̀rọ̀ ayé dá wà ní ẹ̀ bá tẹ̀ wà ó parí náà láàmú disipline náà bayan tuba wasu sai ne a yi tuba bayan tuba bayan tuba tuba da tuba a bayan nan àánú ọlọ́run pọ̀ lọ́bi jẹ́ pé ìkẹ́ ọlọ́run fẹ̀ nínú oṣù ramadan tọ́ba ti wọlé báyìí fún ti hajj àbọ̀ àbùdá ni wọ́n sì lẹ́kọ̀ọ́ àwọn àlùfẹ́ náà kalẹ̀ ok kọ́ẹ́sà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ramadan tó dé kí á àlùfẹ́ náà ẹ̀dá mi ló wọ́n ti àbí ìtumọ̀ ẹni bọ́wọ̀n títì síbi kárọ̀ lásìkò dá wà ní ìsinmi máa gbá lérò pé ilẹ̀kùn àlejò náà tọ́wọ́ ní títí gbàgádá àbùnú kò sí títí gbàdàgbà wọ́n ló sì tẹ́lẹ̀ yìí wọlé àwọn wà kí ìjọ́ọ̀bù wọlé ní iṣẹ́ eré ló sì fi kí ìyẹn wọlé mọ́ ṣùgbọ́n ní Ramadan gbogbo wa táà ní kí ìlọ́wọ́ yìí tábà fẹ́ wọlé láti fẹ́ mi àwọ̀lé òbí àkọlá mẹ́rin òun ó ti lẹ́kùn àlejò náà kalẹ̀ nínú Ramadan tó ti dé àwọn náà sì máa fi ọ̀gá ń tán à máa ń fi sórí rẹ̀ jù láti pè á mà oníkáwọ àlùjẹ́nu láyé dáwà wà yìí sẹ́wọ̀n pé àwọn nǹkan náà rẹ̀ òwe lẹ́sìn ọ̀rọ̀ náà àrọ̀mọ́dọ́nù dé wọ́n sílẹ̀ fún ọ̀gá orí tá a máa ń retí láti pè á mà fún wa wípé wọlé bó ti wù yìí báwo wá ní ọ̀gá orí tá a máa wá ní ayé ẹ̀yin náà ti kọ̀ǹpíà orí àlùfíàmà yìí rọmọdọ́ọ̀nù tí wọ́n sílẹ̀ fún ọ̀gá orí àlùfíàmà kalẹ̀ fún wa ó fi yé wa pé ní oṣù rọmọdọ́ọ̀nù náà orí ayétọ̀n wà nínú ó ti kíni ó wà ní ti ilẹ̀ ọtọmátìkì nìyẹn wọ́n sọ fún yàn pé gate tí ó fi wọlé sọ́dọ̀ president àti sílẹ̀ ó tún àìsàn ń béèrè pé pa àti kankan rẹ̀ ń bọ́ sí gate àgbọ̀lé síbẹ̀ tí wọ́n ó sì kalẹ̀ wọ́n sílẹ̀ kò tó zu wọlé lọ́dọ̀ president sílẹ̀ fún ẹ o tó ń béèrè pé gómìnà kọ kọmíṣánná mínísítà kankan kọ àwọn kìíní kankan ọmọ tó ń sọ yìí ànábì àrí sọ̀rọ̀ àti mọ̀sálà jọ̀rọ̀ àwọn ọlọ́run bá jẹ́ wọn sọ wípé wọ́n sílẹ̀ fún àlùjànnà wọn kì í tó wá sílẹ̀ kọ̀ọ̀kan gbogbo ilẹ̀kùn àlùjànnà wọn sì kalẹ̀ ó yẹ ká mọ̀ pé lásìkò Ramadan ó yẹ ká gbàǹdà wá káàrí gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìtura ilé wa náà ó yẹ ká rí gbà lọ́dọ̀ náà torí pé èyí tí a kò tóbi jù lọ́nà orí láti fi àrùn ká àgbà kò tóbi jù lọ́nà orí láti fi àrùn náà ní káwá ìjẹ́ náà wọ́n ní wọ́n sílẹ̀ pẹ̀lẹ́ lẹ́nu wọn. ta ni wà sílẹ̀ pẹ̀lẹ́ àlejò náà kalẹ̀ wa tí rọmọdún bá ti dé ẹni tó ní àlejò náà ni wọ́n pàṣẹ bí wà àlejò náà ilẹ̀kùn náà kò sí kalẹ̀. ó lè fi wa pé gbogbo nǹkan tó bá ní ìmọ̀ ní gate gbogbo nǹkan tó bá ti dé tó bá ní ìmọ̀ ní gate àlejò náà ní ọlọ́run ní àwọn wá ti tẹ́ǹtì síta tó wá nínú tó tẹ́ǹtì rẹ òrùlé rẹ òrùlé bò òun ni kò síbi táyà ìgbà wọlé sínú tẹ́ǹtì kò ní jìnnà ló fi jẹ́ pípa àwọn tàbí tó nílò àká ìtumá ti tẹ́ǹtì wọn tán wọn á tó kíní kan ráàmù wọn á ti bí ní ọmọ gbà wọlé ẹnu ọ̀nà ẹ̀ńtráǹtì wà wà. níní tí àlejò ẹ̀ńtì náà ní gbé tó ní àbáwọlé ó fi wáyé pé nǹkan tí a bá jẹ́ sí pé àwọn ẹ̀sà èèyàn àfọ̀nì gate ẹlòmínì bèrè bèrè iná náà ní gate bẹ́ẹ̀ ni nǹkan máa ti èèyàn lè ti èèyàn lè ọlọ́run náà jẹ́ àti ilé yà ilé iná náà bàbá ti ní gate ọ̀sán àbàní báwa tá a bá ti dọ́ ọlọ́run ọba yìí àti ní ti ilé yà èèyàn fi náà bí àmúto ìdílé wa àti wa ha no gate mọ̀ ní ọ̀ wọlé àlìjẹ́rìn náà ní gate ó sì ní ọ̀ gbogbo nǹkan tó bá yẹ kí a bá fún ní nǹkan tá a bá fún ní gate nǹkan yẹn dáa lọ́fi jẹ́ sí pé ànábì alẹ́sọ̀lá náà sọ pé wọ́n sì gbogbo géètì àlìjánná fún gbogbo ẹ̀rẹ́ yẹn láti kọ̀ rọ̀mọ̀tán kí wọ́n ní àpẹẹrẹ dáàbò máa mọ̀ pé wọ́n sílẹ̀ fún àlìjánná náà rọ̀mọ̀tán àwọn àpẹẹrẹ dáàbò máa mọ̀ ní pé gbogbo ẹ̀mí àwọn ènìyàn yọ wà súnmọ́ lọ́wọ́ ẹ̀yìn ẹ̀yẹ̀wò bàbá ọlọ́tì ẹnìkan ní ti wá sí fún àwọn ọmọ ọlọ́tì ló gbé ara ọ̀tọ̀ àtọ́jẹ káàrọ̀ bá pọ̀ lábá yìí ló gbé ah jẹ́ kó wọn mú ti ọgbà rẹ̀ kalẹ̀ <laughs> ẹnìkan ò ti lé ìfọlọ́pàá ti ọmọ ẹlẹ́nu ọmọ ọlọ́tì ọmọ mu ṣùgbọ́n fúnra rẹ̀ ló fi kéde ló fi lẹ̀ ara fẹ́ sílẹ̀ balùwẹ̀ nílẹ̀ àwọn afáàfin máa múra nínú àwẹ̀ láti dá wà dáadáa torí pé ẹ̀mí ọ̀rọ̀ ń gbà náà ẹni tá a bá rí tírénì tọ́lọ́mọ bá bá tà ní sọ́mọ ẹ̀ṣẹ́ mi rẹ̀ bá rọ̀ nù sọ̀rọ̀ mọ́lọ́ọ̀nù lọ́pọ̀lọpọ̀ gbà ó lè máa bá lọ padà lẹ́yìn ọ̀rọ̀ náà ẹ̀ ẹni rí sùmẹ́tì ẹni kì í kírun wọ́n gbà wà náà wà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí kì í kírun tí wọ́n rán gbà sí yóò fi níbi yóò gbà wọ́n wọ́n mú gbà wọ́n tàbá wọ̀ tán wọn láwùjọ tó wà bá wọn tán gbà wọ́n àwọn àwọn ìgbà ń gbà táwọn náà ní àwọn náà kọ̀ fún tìhádì àbúwá ọ̀hún tìhádì nti ń sẹ́mọ́ wọn láti fi wọ́n sì lẹ́kọ̀ọ́ àjẹ́ náà káyọ̀ gbogbo ẹni tí kì í ṣe sàárà lórí ọ̀bà máa bọ̀ ọmọ sáà sílẹ̀ bàbá jùmọ̀ gírígì ń bọ̀ lọ yọ tàbí ọ̀sán mẹ́ta lọ irọ́ sì ni kò ṣe sàárà yípo ọtún bẹ́ẹ̀ náà bá tọrọ nǹkan lọ́wọ́ pé wo ilé gan ni tí máa ti kíni tí gba sàárà bẹ́ẹ̀ náà bá tọrọ sàárà lọ́wọ́ pé wo bára ni fún wọn ti ilé gan tí gba sàárà ṣùgbọ́n náà wẹ̀ ẹnì kan ò ní sọ fún tí ì kìsì ló tó tó ẹlòmí ti dúkùn ìmọ̀ lára ti yọ sáà mọ̀ sẹ́sọ̀ láàrin lẹ́kùn sùhánà náà kì í ti sùhánà náà ìtẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ lẹ́kùn àlùjọ́nà ti ń sìn ní ìdàlá gbogbo àwọn tí wọ́n máa jáde pátápátá àtàwọn oníṣẹ́ kálukú máa rí kí n sì tí ọ̀bàlẹ̀ fún gbogbo ẹ̀rẹ́ kódà nínú olùwádìí ìjọba lọ sọ́dọ̀ àwọn olóṣèlú ẹ pé ẹ wo inú sọ̀rọ̀ màá bá wọn nígbà tí ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ màá ẹ bá wọn kọ̀ǹpẹ́à bóun ní nọ́mbà àti tẹ̀sí tó wọ́n sọ fún yín pé inú àwẹ̀ ó rí kí n sì ẹ lọ sọ fítù àwọn doctors tí tí ẹ jẹ kíní àwọn báwo ló ti ń manage hospital rẹ báwo awo bẹ̀rẹ̀ Ramadan títí di parí Ramadan tún wá wò láti bẹ̀rẹ̀ ọdún lójú máa compare rẹ̀ síra ẹ rí pé patient yóò kéré nu Ramadan yóò kéré o yóò kéré yóò kéré púpọ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àjálù àwọn àjáwò ti máa ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé ẹ rí pé láti kó dáa wà ní ìsìnkú gbogbo ti ń ṣẹlẹ̀ wàràwàrà àwọn afọkànbalẹ̀ pé Ramadan ò lè dé gbogbo ẹ̀mọ́ kò ní ní kòrónà ní o nìkan yóò kò ní torí pé akóredé ọlọ́run ọba ti oṣù Ramadan nípa báyìí anabi ne futi hati abuwa aljanna wọn sì lẹfún aljanna lẹfún wa tí Ramadan bá ti di Ọlọ́run à ń bẹ ọ lẹfún tí wọn bẹ sí ní oṣù Ramadan jáde kan nínú àwọn ọjọ́ wọlé níbẹ̀ ẹ jẹ ẹgbẹ tí mo yẹ nípa kùnú Ramadan omi nìyí ìyá tó máa wà ní kẹ́mìnà rẹ̀ kalẹ̀ kó tó kú yóò ti wọ kalẹ̀ lórí ẹ̀ mo kú ti wà ní ilé àwọn ọmọ sọ̀tún ọlọ́mọ jà jáde lọ ọlọ́run ṣe wá ní kan náà yóò wà ní kẹ́mìnà náà tá a lọ́wọ́ àkọ́bẹ̀ náà sí ọlọ́mọ lè wà jáde àwa káàtì lẹ́kùn náà ọlọ́run yóò ṣe fún wa tó bá ṣe pá wàhálà sí ni á ṣe wàhálà púpọ̀ hmm, kí láti ẹ̀sìn ṣe tá a làwọn tá a lè dún wájú ilẹ̀kùn àlejò náà tá a lè ṣe wọlé ọlọ́run àbá sílẹ̀kùn àjẹ́ náà fẹ́ẹ́ kọ̀ọ̀kan gbọ́ àwọn orí tó ṣe fún wa ọmọ gbàlọ́wọ́ wa àwọn ìtàn àrídínà nínú orí ẹ̀sìn àti táyé ọlọ́run àkófẹ́ nǹkan fún wa.